ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́nurere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti bmaa ti nigeria mission ní òní yìí ní agbára ọlọ́run mo fẹ́ kí wa káàbọ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà níbikíbi tí a wà tí a ti ń gbọ́ mi ní orúkọ jésù kristi ní ìjẹ́jọ́ a rán wa létí wípé a bẹ̀rẹ̀ láti máa kọ́ ẹ̀kọ́ lórí àkòrí ńlá èyí tí a pè ní ọgbọ́n ibi tí a ti ń kíyèsí ìyàtọ̀ láàrin ọgbọ́n ti ọlọ́run àti ọgbọ́n orí ọgbọ́n ìròrí èyí tí àwọn ènìyàn ní ìdí yẹ pé wọ́n lè fi to wọ́n lè fi ṣe ohun àwọn àwọn àwọn àwọn àwọn ẹ̀rọ wọ́n lè fi wọ́n lè fi wá ojútùú sí àwọn àwọn àwọn ìṣirò èyí tó yẹ pé ó le pọnranpọn ṣùgbọ́n tí yẹ pé kò lè fúnni ní ìgbé ayé èyí tó ní àlàáfíà ìgbé ayé tó ní èso ìgbé ayé èyí tó yẹ pé ó máa fúnni ní ìfọ̀kànbalẹ̀ èyí tó jẹ́ pé a lè rí inú Kristi Jésù nìkan tá a lè rí inú ọ̀rọ̀ Ọlọ́run nìkan ní ìjẹjọ́ àwa ìdáhùn sí ìbéèrè náà wípé ǹjẹ́ ó ṣeé ṣe fún wa láti lè bóyá tiẹ̀ ṣé ọgbọ́n jẹ́ nǹkan tí a lè kọ́ àbí ó jẹ́ nǹkan tí a lè kó jọ ṣé a tún wò pé ṣé ọgbọ́n ó jẹ́ nǹkan tí a ti bímọ ni ṣùgbọ́n ní ìjẹ́jọ́ yẹn a ti rí i wípé ọgbọ́n kì í ṣe nǹkan tí a kàn lè bímọ ni ṣùgbọ́n ó jẹ́ nǹkan tí a lè kó jọ ó jẹ́ nǹkan tí a lè kọ́ ẹ rántí wípé àkíyèsí látinú ìwé òwe orí ìkẹrin láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrìnlá ṣùgbọ́n lónìí yìí a máa tẹ̀síwájú nígbà tá a sì máa wá ìdáhùn sí ìbéèrè náà wípé ǹjẹ́ ọgbọ́n ó jẹ́ nǹkan tí a lè kó jọ ǹjẹ́ ó jẹ́ nǹkan tí a lè kọ́ àbí ó jẹ́ nǹkan tí a lè bímọ ni ìyẹn ní ipa kejì lónìí yìí a máa lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run láti inú ìwé ìwé àwọn ọba kínní ìwé àwọn ọba kínní tàbá kíyèsí orí ìkẹta ìwé àwọn ọba kínní orí ìkẹta láti ẹsẹ̀ ìkínní ẹsẹ̀ karùn-ún láti ẹsẹ̀ karùn-ún sí ẹsẹ̀ ìkẹrìnlá ẹ máa rántí wípé ohun tí ó wà nú ọ̀rọ̀ Ọlọ́run náà ó ní nígbà tí a ti fi Solomoni jọba nígbà tí bàbá Solomoni ti Dáfídì tí ó ti sọ àsọ tó ti sọ àsọtẹ́lẹ̀ tí àwọn ìránṣẹ́ ọlọ́run tí wọ́n sì ti fọwọ́ sí tí wọ́n gbàdúrà sí tí wọ́n dẹ̀ tí wọ́n sì yan Solomoni ní ọba Solomoni rí wípé ó rí wípé ó nílò ó nílò ọgbọ́n a sì rí wípé Solomoni ó fi ọgbọ́n ọlọ́run ó fi ṣe àkọ́kọ́ kó tó bẹ̀rẹ̀ ìjọba ẹ̀ ẹ rí wípé ó ó béèrè lọ́wọ́ ọlọ́run ẹ rántí nínú ìwé ìwé àwọn ọba yìí nígbà tí bíbélì wípé ó ní Sólómọ́nì sì fẹ́ olúwa ó sì ń rìn nípa àṣẹ Dáfídì bàbá rẹ̀ ṣùgbọ́n kìkì pé ó rúbọ ó sì ń tun tùràrí níbi gíga ó ní ọlọ́run sì ọba sì lọ sí Gibeoni láti rúbọ níbẹ̀ nítorí ibẹ̀ ni ibi gíga ńláńlá ẹgbẹ̀rún ẹgbẹ̀ẹgbẹ̀rún ọrẹ ẹbọ sísun ni Sólómọ́nì rú lórí pẹpẹ náà ó ní Gébéónì ní olúwa sì fi ara rẹ̀ hàn Sólómọ́nì lójú àlá ní òru ọlọ́run sì wí pé béèrè ohun tí èmi èmi tí èmi ò fi fún ọ Sólómọ́nì sì wí ó ní ìwọ ti ṣe oore ńlá fún ìránṣẹ́ rẹ Dáfídì bàbá mi gẹ́gẹ́ bí ó ti rìn níwájú rẹ ní òtítọ́ àti ní òdodo àti ní dídúró ṣinṣin ọkàn pẹ̀lú rẹ ó ní ìwọ sì pa ìwọ sì pa oore ńlá yìí mọ́ fún un láti fún un ní ọmọkùnrin tí ó jókòó lórí ìtẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ó ti rí lónìí yìí ǹjẹ́ nísinsìnyí olúwa ìdáhùn ẹ̀ nìyẹn o ohun tó jẹ́ ìbéèrè ẹ̀ gangan nìyẹn o ó ní níwájú ọlọ́run ohun tó kà sí pàtàkì níwájú ọlọ́run òun ni mo fẹ́ kà ní orí ní ẹsẹ̀ keje yẹn ó ní ǹjẹ́ nísinsìnyí olúwa ọlọ́run mi ìwọ tí o fi ìránṣẹ́ rẹ jẹ ọba ní ipò dáfídì bàbá mi àti èmi ọmọ kékeré ni mí èmi sì èmi kò sì mọ ìjẹ́jáde àti wíwọlé ìránṣẹ́ rẹ sì rí sì rìn rí sì ìránṣẹ́ rẹ sì ń bẹ láàárín àwọn ènìyàn rẹ tí ìwọ ti yàn ènìyàn púpọ̀ tí a kò lè mọ tí a kò lè mọye tí a kò sì lè kà fún ọ̀pọ̀lọpọ̀ nítorí náà ó ní fi nǹkan fi ọkàn ìmọ̀ye fún ìránṣẹ́ rẹ àti láti ṣe ìdájọ́ àwọn ènìyàn rẹ ẹ láti mọ ìyàtọ̀ rere àti búburú nítorí tí ó ní nítorí nítorí ta ni ó lè ṣe ìdájọ́ àwọn ènìyàn rẹ tí ó pọ̀ tó yìí ẹ̀kẹ́ hallelujah ẹ rí i pé tí Sálómọ́nì béèrè òun ni fún ọ ẹ̀mí ìmọ̀ye a dẹ̀ rí i pé ìgbà tó lọ́ọ́ máa dáhùn ó mọ̀ béèrè fún ẹ̀mí ìmòye láti lè ṣe ìdájọ́ àwọn ènìyàn ọlọ́run ẹ rí wípé ó ka òye sí pàtàkì ó gbé òye ọ̀rọ̀ ọlọ́run ó gbé òye ọlọ́run ó gbé sí pàtàkì òun ló ṣe ń bi ọlọ́run léèrè pé kí ọlọ́run kó jọ kó fún òun ní ẹ̀mí ìmòye nígbà tí ọlọ́run máa dá lóhùn bíbélì jẹ́ ká mọ̀ wípé ọlọ́run sì fún ní ọgbọ́n ọlọ́run fún ní òye ọlọ́run sì fún ní ọ̀rọ̀ gbogbo nǹkan tó nílò láti lè fi darí àwọn ènìyàn rẹ̀ kì í ṣọgbọ́n ti ìwé kì í ṣọgbọ́n ti ọgbọ́n táwọn èèyàn lè máa kọ ṣùgbọ́n ó béèrè ní ọwọ́ ọlọ́run ọgbọ́n láti lè darí àwọn ènìyàn ọlọ́run bí ìwọ náà bá darí ayé rẹ bí ó bá darí ẹbí rẹ tí ó bá darí iṣẹ́ rẹ o gbúdọ̀ ọgbọ́n òwe dá ṣùgbọ́n o ń láti ju gbogbo ẹ̀ lọ o ń láti béèrè fún ọgbọ́n ọlọ́run bíbélì wípé tó bá kọ ọgbọ́n fún ẹnikẹ́ni ó ní kó béèrè lọ́wọ́ ọlọ́run ó ní á sì fi fún ìwé Jákọ́bù orí kìíní ẹsẹ̀ ìkarùn-ún ìwọ tí ò ń gbọ́ mi yìí ǹjẹ́ ìwọ náà fi ọgbọ́n ọlọ́run ǹjẹ́ o kà á sí pàtàkì ǹjẹ́ o jẹ́ kó jẹ́ láńkẹ̀ ǹjẹ́ o jẹ́ kó jẹ́ boríborí ohun gbogbo tó yẹ pé o gbúdọ̀ lè o gbúdọ̀ lè wá ní àwárí láti ọ̀dọ̀ ọlọ́run bí Sólómọ́nì ọmọ Dáfídì bó ṣe wá ọgbọ́n rí níwájú ní ọ̀dọ̀ ọlọ́run ó fi ọgbọ́n yìí ó fi ṣe àkọ́kọ́ níwájú ọlọ́run ó fi bíbéèrè àti ṣíṣe àwárí ọgbọ́n ọlọ́run ó fi ṣe àkọ́kọ́ ó fi ṣe pàtàkì ǹjẹ́ ìwọ tí ò ń gbọ́ mi yìí ǹjẹ́ ìwọ ń wá ọgbọ́n lórí ìdílé ni lórí iṣẹ́ ni lórí tó ti ń da ọkàn rẹ láàmú gbogbo ẹ̀ ló wà nú ọ̀rọ̀ ọlọ́run kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ lónìí tí ò ní rí tú díẹ̀ tàbí àṣírí ẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run bóyá fún ilé kíkọ́ bóyá fún ilé gbígbé bóyá fún aya níní bóyá fún ọmọ títọ́ bóyá fún iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ṣíṣe bóyá láti lè tọ́ láti lè mọ bá a ti ṣe ń bá àwọn àwọn àwọn ọ̀rẹ́ àbí àwọn aráàlú àbí láti ṣòṣèlú pàápàá ọgbọ́n ọlọ́run la nílò ohun tí ó wà nú ayé lónìí pàápàá ní nàìjíríà lónìí ẹ rí i pé àwọn adarí wa wọn ò fi ọgbọ́n ọlọ́run fi ṣèlú wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò fi ọgbọ́n ọlọ́run fi fi fi darí ilé ilé wọn pàápàá débi kan máa fi wá darí ìlú wọn ò ní ọgbọ́n ọlọ́run ṣùgbọ́n wọ́n ní ọgbọ́n àrékérekè wọ́n ní ọgbọ́n ìwé èyí tí yẹ pé òun ló gbé nàìjíríà débi tó dé yìí tí gbogbo ẹ̀ fi ń dojúrú tí gbogbo ẹ̀ fi ń dojúpọ̀ tí kò fi sí àlàáfíà ní ìlú tí kò fi sí àlàáfíà ní ìgboro àwọn èèyàn ò lè jẹun àjẹkánú kò sí àlàáfíà kò sí ààbò ìdí ẹ̀ ni wípé àwọn ènìyàn gbé ọgbọ́n ọlọ́run sì sí ẹ̀gbẹ́ kan wọ́n ń lo ọgbọ́n orí ara wọn àwọn olóṣèlú gbé ọgbọ́n ọlọ́run sì sí ẹ̀gbẹ́ kan wọ́n ń lo ọgbọ́n orí ara wọn àwọn òṣìṣẹ́ gbé ọgbọ́n ọlọ́run sì sí ẹ̀gbẹ́ kan ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ń lo ọgbọ́n orí ara wọn ṣùgbọ́n fẹ́ kó mọ̀ wípé èmi àti ìwọ bí orílẹ̀-èdè yóò bá padà sí ọ̀dọ̀ ọlọ́run tí àlàáfíà yóò bá sì jọba a nílò láti padà sí ọ̀dọ̀ ọlọ́run a nílò láti padà sínú ọ̀rọ̀ ọlọ́run a nílò láti padà sí ọ̀dọ̀ jésù kristi èyí tó ń ṣe ọgbọ́n ọlọ́run tí a bá lè padà sí ọ̀dọ̀ ọlọ́run yìí àti ṣe ètò ìṣèlú bí solomoni ṣe ètò ìṣèlú àwọn ènìyàn rẹ̀ àti ṣe ètò ìṣèlú ó jẹ́ nǹkan tó jẹ́ pé á rọrùn torí pé bíbélì wípé ó ní ọgbọ́n ọgbọ́n ọlọ́run tá à ń sọ yìí ó ní ó kọ́kọ́ ó wá láti òkè ó sì jẹ́ èyí tó jẹ́ pé ó mọ́lẹ̀ ó jẹ́ èyí tó jẹ́ pé ó jẹ́ òtítọ́ ó jẹ́ èyí tó jẹ́ pé ó mọ́lẹ̀ gaara ọgbọ́n ọlọ́run ìyẹn náà ń pè ní pure ó túmọ̀ sí pé a lè wò ó ká sì rí ní òdì kejì ọgbọ́n ọlọ́run òun ni ọlọ́run fúnra rẹ̀ bí a bá ṣe òṣèlú bí a bá túnlù ṣe bí a bá túnlù tò bí ẹbí tó ti wó tí ò bá padà láti lè di kíkọ́ kí ó sì fẹsẹ̀ múlẹ̀ kó sì dúró re a nílò láti padà sí ìdí ọ̀rọ̀ ọlọ́run láti ṣàwárí ọ̀rọ̀ ọlọ́run pé kí ni nǹkan tí olúwa ń fẹ́ kì í ṣe nǹkan tí èmi ń fẹ́ o kí ni nǹkan tí olúwa ń fẹ́ kì í ṣe nǹkan tí àwọn aráàlú ń fẹ́ ṣùgbọ́n kí ni nǹkan tí ọlọ́run ń fẹ́ fún onípòjìpò àwọn ènìyàn fún onípòjìpò onípòjìpò àwọn ènìyàn ó ṣe pàtàkì fún èmi àti ìwọ láti wọ ọgbọ́n ọlọ́run rí láti ṣàwárí ọ̀rọ̀ ọlọ́run èyí tí mò ń sọ fún ọ lónìí jẹ́ kó jẹ́ ìpèníjà fún ọ láti wá olúwa lọ láti wá ọ̀rọ̀ ọlọ́run kan láti lè ṣe jẹ́ ẹni tó jẹ́ onígbọ̀ràn sí èyí pàápàá tí o tiẹ̀ ti gbọ́ bóyá ọmọ ọlọ́run ni wọ́n o dẹ̀ ń kọ ọlọ́run sílẹ̀ tí o bá kọ ọlọ́run sílẹ̀ kò túmọ̀ sí pé o jẹ́ ọmọ ọlọ́run o lè jìyà o lè wọnú ìparun mò ń pè ọ ní àkókò yìí ọlọ́run kì ọ́ nílò ní àkókò yìí pé padà wá sí ọ̀dọ̀ ọlọ́run sínú ọ̀rọ̀ ọlọ́run má ṣe gbé ọ̀rọ̀ ọlọ́run tì sí ẹ̀gbẹ́ kan má ṣe ṣáàtì ṣùgbọ́n farabalẹ̀ tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú ìgbọràn yóò sì dára fún ọ ní orúkọ jésù orúkọ mi lẹ́ẹ̀kan sí oní joseph adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ mi mo fẹ́ kó pàdé mi ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní agbára ọlọ́run bóyá ìwọ ń fẹ́ ìbéèrè àbí òun fẹ́ ọ̀rọ̀ ìyànjú o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four àbí kí o kọ̀wé sí mi lórí lórí ímeèlì mi ẹ kí n tó máa lọ ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká gbàdúrà àjíǹde àti ìyè ọba àwọn ọba olúwa àwọn olúwa mo dúpẹ́ fún àwọn kan tí ó ti gbọ́ ọ̀rọ̀ yìí ní àkókò yìí mo gbàdúrà pé ọgbọ́n oore ọ̀fẹ́ tí wọ́n á fi lè wá yín wá sínú ọ̀rọ̀ yín tí wọ́n fi gbé ìgbé ayé àlàáfíà àti ìgbé ayé tó ní ìtumọ̀ olúwa fún ògo orúkọ yín olúwa fi ṣàwárí wọn àwọn adarí wa mo béèrè fún ẹ̀mí láti lè ṣàwárí ọgbọ́n yín ó yá kó wọnú wọn lọ kí àlàáfíà kó jọba nàìjíríà orúkọ yín kó di àyìn lógo ní orúkọ jésù kristi olúwa wa àmín tó bá di ní ọjọ́ mẹ́jọ ní agbára ọlọ́run a ó máa pàdé lẹ́ẹ̀kan sí orúkọ mi ni joseph adéwọlé ẹni ọ̀wọ̀ ẹ̀ ní ọjọ́ mẹ́jọ kí olúwa kó ṣọ́ ìpàdé wa àmín ਉਡਾਪੋ